أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب من يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قسم لهم وبعلا نزله an tọrọ ìkẹ́ àti ìgẹ̀fún alfáwà àgbà olùfẹ́wà aṣíwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́lọ́n kuma bánábi náà tàwọn ará ríra tàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lọ́wọ́ bá kúsù àánú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn alfáwà tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà àánú wa láyàtàlùkìyàmù ولا لا إله إلا الله كراتي عفيف كان لكني وروي وننا القول المفيد على كتاب التوحيد كده بابا محمد بن عبد الوهابي المجدد كتب كتاب التوحيد كيف وعد محمد بن صالح العثيمين ثم تشرؤه

ẹlẹ́ẹ̀kọ̀ kan ágbèrè níbi àmì àní ẹlẹ́ẹ̀kọ̀ wọn ni aṣíra anna jibirila huwa alladhi yantahi bil wahyi ila ayfa amara Allah ona jibirila oni o bi wahyi to lon si fún jibi to ba ko ko pala se de ko ga be la ro ni oni ma pe àwọn shaytan ma je o mo kuma lè jalè ọ̀rọ̀ wọn ò gbéra wọn lè gbó kúrò jí ọ̀rọ̀ bọ́ lọ́dọ̀ àwọn màláìka tó máa ń dìsíkòlẹ̀ nínú sọ́mà wọ́n ni ay alẹ́gbẹ́ ṣẹ̀ṣẹ̀rẹ̀kóna máa yẹ sí máa mílẹ̀ sẹ̀máwáti àwọn wọ́n tó máa lè gbọ́ tí wọ́n pẹ́lá tó sọ ní gbọ́mtọ́ sọ́mà ṣẹ̀kóna ilẹ̀ alẹ́lẹ́kọ̀ọ́ يزيد فيه كهان وينقصون باني اجب فيه يعف يو يو من بان يفنيكم بي بي باني الثانية عشرة لك جلاء تفرقوا بعض ام بعض على الجميع ما يقول يا راما عصاوى سفيان رحمه الله عصر عصوى وصف سفيان رحمه الله بأن حرف يده فيمد بمدد بين أصابيه أصابيه أوفي عن كارثبايك بايك هو قاتل في قوة اللي يقول لي اللي يقول لي شوف دي سمع ما جميع ما يقول على مسؤول الجورة بونين الثالثة عشرة نمبر 30 إرسال الشهب هناني نوب نسوى إذا وسع المعرفة ما جبع الجاي بسؤال للشياطين ينغو نسوا يعني التي تحكم مسترقى السبع يوضو عند يعني نا يمنا الجرى يبوه يبوه يجونا قال تعالى إلا من استرق السبع قال انت بقى اللي يبكني قد الجرى بوه فأتباع شعاب مبين بدها يدركوه ثم قال له بقى روى عنايا وزوما للشياطين قبل لي وقوه بجوانا رابع عشر نمبر 14 أنه تارة أن تدركه الشهاب قبل أن يرقاه دامين ọlọ́run ní kí ogun náà ẹgbà kúndínlẹ̀ kúndínlẹ̀ ọ̀rọ̀ ẹgbọ́n yìí rúdí sọ̀rọ̀ ẹ̀ ìtàràtà yàrùkà ó fi ọdún ní wọlé yìí ní ìsìnkà bí àyẹ̀dẹ́kọ̀ àgbàmí yóò ti gbé ọ̀rọ̀ ẹgbẹ̀dọ́dọ́ náà jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kọ̀hánì كان هو ده الله بس كانوا هم هي دول يرا هدي هو ده دري له دي كده عن دي فون دي نا دي بقى على خامس عشرة نمبر فلسطين كون قائن يصدق بعض الآيات جاء قرأ على الذي كان بما سيده يجدد يجدد يجدد يجدد يجدد يجدد لأنه يأتي بما يسمع من السماع فإن مطبع سمع وصفه ويزيد عليه يشكون وإذا وقع ما في السماع صار صادقا واسقس له واسمع الوقت له من أعود بني مثل تغزقني كعود بي أما سبه أما سبه أودي أودي اعتراض وجواب ورأيك قدوة عن جايه فعم سلعي فعبوز سلعي يقول لكم يسمى مشركون الكلمة وعندما يسألوا ملائكة جبريل يجيبون بقال بقال حلقه فقط يقول وصل يجربه يا عري إشتراد وعمل nígbà الله ọlọ́run sọ̀rọ̀ ẹgbẹ̀rẹ̀ gbọ́n mọ̀lẹ́kẹ̀dàkùn

والجواب إن الله لا يعلم أهل السماء وهي أمرا كما هم قال بل هو من من الله إلى جبريل إلى النبي صلى الله عليه وسلم واحد هو عبد الله بني له جبريل صلى النبي محمد صلى الله عليه وسلم أما أمور قدرية أما لا نبي صلى الله عليه وسلم أجواره يبعي في اليوم يبعي مع متأسي رواعي في قرآن àyà ti kọ̀ níyà ni ẹni tí kálẹ̀mù lọ́wọ́ bí ẹ̀dí gbọ́n sọ pàlẹ́ ìsàkásá di Jibril ilé ìwà kó fún Jibril títà bẹ́ẹ̀ bọ́ mọ̀lẹ́kà náà mọ̀ ẹ̀gbọ́n yìí ẹ̀rúbà máa yà alẹ́mù ó àlùsọ̀má mùkọ̀sọ́là bẹ́ẹ̀ ni àwọn tó wà ń sọ̀rọ̀ náà olóríṣiríṣi mùkọ̀sọ́là ní kíkọ́ class by class wọn wọ́n gbàgbọ́ lọ́wọ́ wọ́n ما يسمعه آه مسترق السمع يعني أن يجرب بما يبقى أو نكا النبي محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يا رولو بخان ساو دواسو wọn kájú tó kóhùn níbi tó ń lọ ibi tó tó ń fẹ́ dé yẹn kí ìbẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ lórí àǹkúmí àlórí ẹ̀sìn wọn ń sáré wọn gbọ́ announcement nínú ẹ̀sùn ìjọ yẹn ẹlẹ́ rọ̀jò ẹ́ sọ́kú lágbájá ọjọ́ ọgbọ́gbọ́gbọ́ ní kẹlẹ̀ rọ́tí rọ́tí bá rí ẹ̀ṣọ́ ojú ẹ̀ cloud yẹn kí mú lọ ẹ̀bíkà ó bá pàbí sí lọ́tí bá pàlú ẹ̀ṣọ́ ojú yẹn ó bẹ́ẹ̀ ìdúrẹ́kìọ́ bá bá arákùnrin sí tí ń túnú okùn yẹn sí ìgbèlè ìbílẹ̀ kókó fún alẹ́ bẹ̀rẹ̀ ojú ọ̀rọ̀ sí ọwọ́ inú okùn ẹ̀ nìkan tí wọ́n á bè lọ arákùnrin ní ìfúnlọ́mọ̀ sí fún wọn ní arákùnrin kí lórúkọ rẹ dáadáa kọ̀ wọ́n ó kọ́ tó ń gbọ́ ó tó ń gbọ́ yẹn náà ní orúkọ rẹ̀ arákùnrin lọ sí wá kí ló ń bèrè ọkùnrin fún fún wọn náà yìí ìmọ̀ tó tẹ̀lé sí mò ń lọ bí báyìí kò dúró wá sùn á gbọ́ pé ẹ lọ yọ okùnrin gbọ́gbọ́dá tó kùnrin náà wọn wọn náà ṣàkíyèsí àwọn tí wọn bẹ̀rẹ̀ gan wọn náà tó ṣe pé máa dá nǹkan ọkùnrin sọ́nà mẹ́ta òun pẹ̀lú àwọn ìyáàrí òun àwọn ta ìta àwọn ta àwọn jẹ ìta àwọn jẹ àwọn tọ́jú ìta àwọn tọ́jú ìṣẹ́kànnì bí kejì òun tọ́jú bí ti wá gbé kalà sínú oko títí tí ọmọ fi ta ara ní àyàmọ́ àti títí tí ọlọ́run sànú rẹ̀ ni so which means àwọn tí ebi àti wáyé Qur'an ó di àbí wáyé sunnah ẹ̀ka ọmọ ẹ̀ disclosure ní ara àárọ̀ mi ènìyàn ti gbọ́ ọ̀rọ̀ tó kún nù ìsọjọ́ ọ̀rọ̀ ìwà nùrẹ́ àti sọ̀rọ̀ yìí ẹ̀ka ti kí wọ́n àkà yìí ṣe Allah subhanahu wa ta'ala ó di yẹ yìí ọmọ ilé ti fi ra ibi kọ́mọ ti dáadáa ọmọ jaza'ul ihsan ilẹ̀ ihsan kọ́mọ ti dáadáa ti dáadáa ó di yẹ wa wọláhì ọ̀rọ̀ ọlọ́ọ̀bá rẹ̀ ní kò sí yìí mẹ́ bá fún kíni máa yín náà yóò kú di ojú ojú aago ìṣòkùn yẹn ó ti kẹ́yìn ọ̀tán ọ̀la iná ti kàn náà sọ́bẹ̀ àti àtẹ́yìn wọn ti yọ kàn ní wọn ẹ̀ ti bẹ̀rẹ̀ ọlọ́run fi àtìyọ àbúyọ fún ẹrú ẹ̀ ọlọ́run ní òní yẹpẹrẹ ẹrú ẹ̀ lẹ́yìn kí islam tó dé nípa ó di láì alàlhàd kí islam tó dé ìgbẹ́kọ́ ni wọ́n ti láì lọ́lá àwọn ènìyàn ọlọ́run lórí ilẹ̀ gbogbo máa ń ṣe dáadáa ọlọ́run ti dáadáa fún un bá rántí nígbà tí anabi muhammad sàlẹ̀ tọ́lọ́ ní kọ̀kọ́ ìra tọ́lọ́ ní kọ̀kọ́ ìra tí jìbìrì yọ sí wọ́n lè rí rẹ̀ ẹ̀yà rẹ̀ já òun gan rò bá jẹ̀ lọ́wọ́ àkùrò òun ẹ̀yà rẹ̀ já ọlọ́ sílé sọ fún ìyàwó ẹ̀ jẹ̀mìlónì jẹ̀mìlónì jẹ̀mìlónì ńlá àbúfà mun su cikin zammiluni zammiluni da su kudi kagbomi da tsawon kagbomi kudewa wani haliya inda ta su sini kin ma ya yi ni kalla cikin rahim wọ́n bá ikọ̀ fún mi dáìf wọ́n pé ọmọ sọ̀rọ̀ wọ́n pé ọmọ pálẹ̀ jùlọ wọ́n pé ọmọ fara ìlú jẹ́ àwọn ẹgbẹ́ ìsìnkú ní ìjẹ́ ní abúrú ètè yìí báyọ̀ tí ìjà islam dára islam sẹ́yìn ní o àwọn máa pé ìkáwọn ìlà islam ìtú ọlọ́run ló lọ́rí kí gbogbo bá ń fi dodo tó ti dáadáa aláàbúrò ní kìí ọlọ́run dojú sí ọlọ́run dáná wo omi o ẹgbẹ́ ògbọ́yá yóò máa fi dáadáa yẹn lọ àbí òní ìwọ̀n tí wà ó pé نفس القرآن يعني من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بالظلام العبيد لا لا والله يسكر يا عيني ẹni tó tàí dáa ọ̀rẹ́ tí wọ́n mẹ́mọ́ sí ní ọ̀rẹ́ mẹ́mọ́ sí wáyé púpọ̀ ọ̀tọ́ òṣùwẹ̀ pé àdúgbò nǹkan yìí àwọn fún máa kòwé káwà káwà ìyá náà kòwé pé lẹ́gbẹ́ bí kìtìkà ní ọgbẹ̀rún níwọ̀n ayé ẹ̀kọ́ ní ọjà sínú ẹ̀ ọlọ́mọdé àfàṣánú ọlọ́ọ̀bà ó ní yíwa náà الثالثة عشرة نمى 16 كونه يكذب ما آمنت كذبا أي يكذب ما الكلمة التي تلقاها من المسترك بالترك يقولوا إيه وكناية أبقى أرى كتبا يوا كبروا عندنا يوا ẹ̀fún gbọ́dọ̀ tí ó gbọ́ ẹni tó gbọ́dọ̀ gbọ́ yẹn onú àti ti ọgọ́rùn kùn kawul umiyatu kalba golu umiyatu kalba ay hara ada sajil mubalaga ile gbogbo ma ko ma ko ko ma ti ke gbogbo 100 babe lu jawde ti wa ko ti bata ni o diwa na subaka wa laysa ala sabil bi gun ka ko ndo ko ikun babe lu jawde babe lu ko ko diwa السابع عشر لما 17 أنه لم يصدق إلا بتلك الكلمة حتى سمعت منه قلت شو بدور على أسبوع كان في شوين تي هو عارف ما رسمه